الله أكبر الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين الشهر الحرام بالشهر الحرام والحرمات قصاص فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا أن الله مع المتقين وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين asadi ọlọ́run ọba àgbà ọba tó láyé ọba tó lọ́run asadi látara ṣeitani ẹni ẹkọ ẹni ègbé ẹni tí ọlọ́wọ́n ọba ti lé jìnnà sí kẹ́ tó ti lẹ̀kùn mọ́ tí ó sì ní padà wá síbi orí rẹ̀ mọ́ láyéláyé atọ̀rọ̀ kí àti ìgè fún anábíwá Muhammad sallallahu alayhi wa sallam anabi tí ọlọ́wọ́n bá fi alukur'ani fi rán wípé kó máa jẹ́ ìmọ́lẹ̀ kó máa jẹ́ ìwòsàn kó sì máa jẹ́ ìkẹ́ fún gbogbo àgbáńlá ayé ọlọ́run kó bá wa kí ànábì kó kí àwọn sàábé kó kẹ́ gbogbo ẹni tí ó máa lo ìlànà ànábì wa muhammad sallallahu alayhi wa tálíkì ọmọ òfìdé. Eyin tí ẹ̀ ń wò wá nílé lóko nígbà yíká ibi tí ọlọ́wọ́n bá ti fún yín láǹfààní àti lè máa tẹ̀lé wa lórí TV a ń kí yín lóko a ń kí yín lóko a ń kí yín lóko náà gbàdí jẹ́nà wa rahmatulahi wa barakatuhu ọlọ́wọ́n ọba kó yín orí ọlọ́run àánú ọlọ́run kó máa bá yín kó máa bá wa ọba tó ti fi wá mọ̀nà tó ti fi wá sérí ìlànà nábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò ní í ṣì wá lọ́nà mọ́ kò sì ní í dá wa padà sẹ́yìn. tafsir al wa tí a máa mú wá fún yín òun náà ni a tún mú wá lónìí suratul Baqara tí a ń bá lọ náà là ń tẹ̀síwájú nípa rẹ̀ ǹjẹ́ lónìí àwọn àyà tí a fẹ́ mẹ́nubà náà ni àyà ọgọ́rùn kan àti méjì lé ní àádọ́rin àádọ́rùn ọgọ́rùn kan àti mẹ́ta lé ní àádọ́rùn ọgọ́rùn kan àti mẹ́rin ó lé láàádọ́rùn àtọgọ́rùn kan àti márùn-ún ó lé ní àádọ́rùn-ún. Àwọn àyà mẹ́rẹ̀ẹ̀rin náà nù ní kí ọlọ́run ọba kó fún wa ṣe. Ibi àti dúró ní ìpàdé wa tó wá lọ òun náà ni àyà ọgọ́rùn-ún kan àti mọ́kànléní àádọ́rin جلو باتين صفان نبي محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم وقتلوهم حيث ثقفتموهم وأخرجوهم من حيث أخرجوكم والفتنة أشد من القتل أتشبوا ولا يعني ولا gbogbo àyèkáyè tí ẹ bá ti bá àwọn kèfèrí pàdé ẹ dojú ìjà kọ wọ́n akhrijukum min haythu akhrajukum bí wọ́n ṣe lé kò nílé tí wọ́n sọ yín di ara ẹni etí ọ̀nà tí wọ́n sọ yín di aráàlú míì tí wọ́n lé yín kò nù lù yín tí ẹ sábà tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ẹ̀yin náà yọ wọn náà jáde kó ń lé wọn bí wọ́n ṣe yọ yín jáde wàlfitìnà tó aṣáájú mi nà lọ́kàtìrẹ́ máa wá fi yé wọn wípé ìjẹ́ kẹfìrí ìṣẹ́ bọ́ àìtẹ̀lé òfin ọlọ́run ó mọ̀ lé lọ́dọ̀ ọlọ́run wọn bá ju ká pa nílọ. kẹ wà nílé ayé kẹ wá jẹ́ olùṣẹbọ ó mọ̀ burú jáì ju wípé kó wá já sí wípé à ń bá ìjà ni à ń bá yín jà nítorí ìṣẹbọ yín ni ọlọ́run wá ń pa ànábì lákèsí wala tuqatiluhum indal masjidil haram mọ́sálásí kàábà tó jáyẹ ọwọ́ ni ẹ má dojú ìjà kan wọ́n níbẹ̀ hatta yuqatilukum fi àfi tí wọ́n bá wá dojú ìjà kọ yín ní mọ́sálásí. Si ẹni bá ń bá ní í jà àyè wá jọwọ́ lẹ̀ wípé sàmọ́ lùmí sàmọ́ lùmí sàmọ́ ó dọ́lẹ́nu wá ṣe ń ṣekúṣe lọ́lọ́wọ́n bá ní hátà yuqatilukum fi tí wọ́n bá wá gbé jàkò yín nínú mọ́sálásí ẹ̀yin náà gbé jàkò wọn mẹ́ ẹ mọ̀ pé inú mọ́sálásí ẹjọ́ra pé inú mọ́sálásí làwọn náà wá lóyún wá ṣe ń ṣekúṣe fa in qatalukum faqtuluhum wọ́n bá dojú ìjà kọ yín òkòtòlóhùn ẹ̀yẹn pa wọ́n ni nítorí pé kèfèrí ni wọ́n wọ́n sì fẹ́rọ̀rùn fún yín kadhalika jazaa'ul mukafirin èyí tó jẹ́ san kèfèrí lèyí ń ọlọ́run sọ yìí fànàbì nígbà tá agbára dé nígbà tá tìlẹ́yìn ọlọ́run bá dé nígbà tí a ti kojú ọ̀tá kábìrì ẹ̀ agbára yìí ti dọ́dọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam lọ́lọ́wọ́n bá fi sọ fún wípé fa in qatalukum faqtuluhum àti fún yín lágbára pé gbogbo ẹni bàbá yín jà ẹ lù ú pa ni. ọlọ́run sì ti fi hàn nábì nínú suratul anfal wípé bí múmi nìkan bá dojú kọ kèfèrí mẹ́wàá yóò borí ẹ̀ lọ́la agbára tá a ti fún lọ́la àtìlẹ́yìn àwọn ọlọ́wọ́n ọba títí ń bẹ pẹ̀lú rẹ̀ nígbà tọ́lọ́wọ́n bá sì wò wípé ọ̀pọ̀lọpọ̀ amúmi ní agbára wọn ó lè mọ́ kájú agbára tá a fún ẹ̀rú lè bà wọ́n ọlọ́wọ́n bá fi ní àná kàfàfà lọ́wọ́ à ń kún wálé màá náà fi kùn bá fà ọ̀dà mo tún dínkù tí múmi ní ṣó bá pàdé kèfèrí méjì yóò lámọ́lẹ̀ yóò pa wọ́n rẹ́ ni ìgbà ni ní dé tátìlẹ́yìn ọlọ́wọ́n bá dé lọ́lọ́wọ́n bá ní fáyínká ọ̀tá ló kàn olóhùn tí wọ́n bá dojú ìjà yín kọ́ tálà ní kọ́ dojú ìjà ni àmísì tọ́lọ́wọ́n bá ní fàkótó olóhùn ẹ̀ lù wọ́n pa agbára rẹ̀ ń bẹ fún yín já lẹ́ka jẹ́sà ìwọ̀lẹ̀ káfíìn ẹ̀san tá a fi lélẹ̀ pa àmọ́ sàwọn kẹfẹ́rí nù àyàwó àtò ní ọlọ́wọ́n bá ní fáyín ní ń tẹ́ ọ́ fẹ̀yìn ní ń tà á o tí wọ́n bá wá juwọ́ lẹ̀ tí wọ́n ṣẹ́wọ́ nípa pé kí wọ́n bá yín jà tí wọ́n jẹ́jẹ́ wípé ìjà ò sí láàrin àwa àtẹ̀yìn mọ́ ẹ̀yin náà ẹ má bá wọn jà mọ́ ẹ̀yin mọ́ lójú ìjà kọ́ wọ́n mọ́ fa inna Allaha ghafurun rahim gbogbo ẹni bá wá tún ṣe nǹkan kan nínú yín lẹ́yìn èyí wọn lọ́wọ́ bá forí jì àmọ́ ẹ má ṣe bí mẹ́ni bá gbé yín lọ ṣe nǹkan kan àforíjì àmọ́ ẹ má ṣe ìdásí fíforíjì ni wípé inna Allaha ghafurur rahim ọba aláforíjì ọba oníkẹlẹ́ lọ́hùn ìròyìn nì tí ń bẹ lára ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ó lò ní ó fi kẹ́yìn bí ẹ bá ṣe pẹ́ ẹ rí ya o ọlọ́wọ́n á ń ṣàlàyé fún aláyà tó tẹ̀lé lọ́rùn wa ni wa qatiluhum hatta la takuna fitna ẹ wá gbàlàyé ìdí tá a fi ní ẹ̀dójú ìjàkọ̀ àwọn náà ẹ má retí wípé kí wọ́n kójà wá bá yín ná ẹ àlàyé nu ẹ má retí wípé kí wọ́n kójà wá bá yín ìgbà tẹ́ ẹ ti rí wípé kèfèrí ni wọ́n olùṣẹbọ ni wọ́n wọ́n kọ̀rọ̀ ọlọ́run wọ́n fẹ́ gbọ̀rọ̀ ọlọ́run ọba gbọ́ wọ́n fẹ́ sọ la ilaha illallah lànàbí fi sọ fún anu hadisi umirtu anu qatila nasa hatta yaqulu la ilaha illallah àṣẹ tí wọ́n pa mí nísìn níbi tí mo bọ́rọ̀ mi dé yìí ni wípé kí n máa dojú ìjà kọ àwọn ènìyàn títí tí wọ́n fi sọ la ilaha illallah nítorí pé kí ni ọlọ́wọ́ bá ní wọ́n kọ́ tìrù hùm hatta la takuna fitna. ẹ dojú ìjà kan wọ́n ká má bàa ráyè fún ìṣẹ́bọ lérí ilẹ̀. àkọ́kọ́ ìtumọ̀ fitna nù nítorí wípé wal fitnatu ashaddu minal qatl bá a ṣe sọ lórí tẹ̀fsírì tí bínú kẹ̀sí ọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ àfọ́n tẹ̀fsírì dúró sí ní pé fìtínà níbẹ̀ ṣíríkù ni bó fẹ́ bá àfa mi lọ bí wípé fìtínà ó mú túmọ̀ rẹ̀ wá ní àpapọ̀ túmọ̀ tí máa ń sábà fún àmọ́ bí tẹ́nu kò sí jù náà ni wípé ṣíríkù ní ń jẹ́. níyì náà hatta la takuna fitnatun ẹ dojú ìjà kọ wọ́n títí tá fi ní rí ẹlẹ́bọ kan lérílẹ̀ mọ́ àkọ́kọ́ túmọ̀ tí mẹ́mbẹ̀ nù àmọ́ láàrí pé látẹ̀kúnù látẹ̀kúnà fitna tún nákírà fi síyáàkì náfì lọ́dọ̀ àwọn àfọ́ ní usul lọ́dọ̀ àwọn àfọ́ ní olómù tafsir ta'um ó ti kó gbogbo túmọ̀ fitna dání níbí yìí kèé tún ṣe fitna tẹbọ nìkan la fẹ́ lò lára eléyìí bó fẹ́ bá àpá àfa àpá kan àfa lérí àlìfìtínà tàkọ́kọ́ lóhun náà àwọn náà mú lérí pé umumu ni lọ́la wípé alifu alámọ́mí ti mẹ́mẹ́ ìsìnkọ́kọ̀lù umumu ni ó kó gbogbo fìtínà jọ ni àmọ́ àwọn apá kan lọ bí wípé ṣeríkò ló mú dání lọ́tọ̀ ti yìí náà nẹ́kírà fíìsì yàpè náfì láti wá fìtínà tún ló sì wí lẹ́yìn rẹ̀ ǹjẹ́ gbogbo ń tá a mọ̀ ń fìtínà ní òmò wọnú àyà yìí àmọ́ ẹbọ ní ó jà kọ́kọ́ túmọ̀ tá a kọ́ gbé lélẹ́rí nítorí pé fìtínà nù Kùránì lọ́pọ̀lọpọ̀ àyè ṣíríkù ní mọ́ mú wá nítumọ̀ ǹjẹ́ kàtìlú ohun ẹ̀dùjú ìjà kan wọ́n ká má bàa tún padà máa rí ẹbọ lórílẹ̀ tí ó já sí wípé ìṣẹ́bọ ìsìnkan míì pẹ̀lú ọlọ́wọ́n ọba ni ó wàá gbalẹ̀ ẹ má jẹ́ ó gbalẹ̀ ǹjẹ́ ẹ má retí kí wọ́n á dojú ìjà kan yín náà ẹ̀yin náà ẹ lọ́wọ́ bá wọn tí wọ́n bá ti jẹ́ pé ẹbọ ni wọ́n ń sìn lọ́wọ́n ọba sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìdí inú tí ànábì wa Muhammad nígbà tí àyà yìí sọ̀kalẹ̀ àti àwọn àyà ti eh, suratul hajj udhina lilladhina yuqataluna bi annahum zulimu wa inna allaha ala nasrihim laqadir àti yọ̀ǹda fún àwọn tí wọ́n mú tí tọ́ta ń bá wọn jà wípé wọ́n ti ṣàbòsí ilé ìtọ́kọ̀ kẹ́ ẹ gbà dájú wípé ọlọ́wọ́n bá ti rẹ́dì láti lè mọ̀ tìlẹ́yìn láti lè mọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú yín ǹjẹ́ ìgbà tá tìlẹ́yìn ọlọ́wọ́n bá dé tí ọlọ́wọ́n ọba confam fánàbí wípé mo ti ń bẹ pẹ̀lú rẹ ó yẹ máa wá lọ dojú ìjà kọ àwọn ọ̀tá ǹjẹ́ lànàbí fi wá jáde àwọn ogun tànàbí sì lọ fún rẹ̀ ogun mẹ́tàdínlọ́gbọ̀n ni ní gazawati tí ànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó jà àwọn sẹ̀ríyà sẹ̀ríyà tí ànàbí ra wọn sàábé lọ tóun náà lọ èyí ó lé ní quarante quelques tí ànábì lọ. ǹjẹ́ sí wípé ìran ọmọ ogun síta ànábì quarante quelques ní tí ànábì gangan jà fún rẹ̀ mẹ́tàdínlọ́gbọ̀n ni nítorí wípé kí ni hátàlátàkù na fitna tí ẹ bọ̀ tó fi ní sílérí lẹ̀ mọ́ àbí tí àwọn olùṣẹ́bọ wọn fi ní kó ìdààmú fìtínà náà ní ìdààmú ìkó wàhálà bá ni. Ko wọn fi ní ráyè àti lè kó ìwàhálà àti kó ìdààmú àti jẹ́ kí àti máa pọ́n àwọn mùsùlùmí lójú nítorí wípé kèfèrí bó ti lè wù ó rí kò lè nífẹ̀ẹ́ sí mùsùlùmí bó bá tẹ́ ẹ̀ fi hàn ọ́ lójú wípé ẹ bá aláìfi tó bá yí tó bá ṣe díẹ̀ àṣetá ni ó sọ fún pé ọ̀tá rẹ mọ̀ ni o ò láti gbà o ọ̀rọ̀ tí ń sọ ni ń sọ̀rọ̀ sí ọ ni o mo gbà fún o lẹ́wàá rí wípé yóò wá dojú ìjà kọ mùsùlùmí ìdínú tọ́lọ́wọ́n bá fi ní ẹ mọ́ gbà wọ́n láyè tí wọ́n fi fìtínà yín ẹ mọ́ gbà ẹ mọ́ nífọ̀kànbalẹ̀ sí wọn kan o tó yẹ gbogbo ìgbà ni wọ́n lè ni wọ́n ni wọ́n ni wọ́n lè dìde láti dojú ìjà kọ yín o tí wọ́n wá kó ìnira bá yín. ǹjẹ́ ǹjẹ́ lọ́wọ́ bá fẹ́ sọ fún wọn nípa ayé yìí ni wípé tẹ́ ẹ bá dojú ìjà kọ wọ́n nínú méjì ni méjì lẹ́ láti mú jáde látara ìdojú ìjà kan wọ́n ni kí làkọ́kọ́ àkọ́kọ́ ni wípé kẹ́ ẹ dojú ìjà kan wọ́n kẹ́ ẹ jà títí kẹ́ ẹ pa wọ́n tọ̀ nígbà ẹ bá ti pa wọ́n wọ́n lè gbẹ́bọ kan dìde mọ́ kò ní í ṣẹbọ àbí bẹ́ẹ̀ kọ́ kẹ́ ẹ dojú ìjà kan wọ́n títí kí fi gba Islam tí wọ́n bá sì ti gba Islam kò ṣẹbọ mọ́ wọn ní ní í lára mọ́ ẹ ti dára kan náà ẹ ti jọ ń ṣẹ̀sì kan náà kò ní í sí wàhálà mọ́. ló fi jẹ́ sí wípé gbólóhùn tí àwọn sàábé máa ń mú dání tí wọ́n bá lọ sójú ogun nígbà yá nábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní kékeré imma nasru wa imma shahada àwa sàábé tá a jáde yìí o tá a lọ sójú ogun o méjì lọ́rọ̀ tiwa o ká jagun kí wọ́n pa wá ká dọ̀mọ̀ àlùjánnà àbí bẹ́ẹ̀ kọ́ ká jagun ká ká borí ká kó wọn lọ́jà á sì tún ráǹfààní ilé ayé látara èyí wọn náà. ìjà ìjà sí pé aláti fàyè lẹ̀ fún kèfèrí èyí tí ọlọ́wọ́n bá ń pè wá sákèsí rẹ̀ nù. waqatiluhum ẹ dojú ìjà kan wọ́n líle líle líle hatta fitna kí ìṣẹbọ kó mọ́ bà gbalẹ̀ kí ìṣẹbọ kó mọ́ bà borí Islam kó mọ́ bà á dibi wípé wọ́n mọ̀ wá kódà wọ́n mọ̀ wá kó wàhálà bá yín wọ́n pọn yín lójú náà pọn yín lójú lọ́nà wọ́n wọ́n wá kó fìtínà bá yín wọ́n wá lálàṣẹ yín ẹ mọ̀ wá bẹ láyé bí ẹni tí ò sínú ẹ̀ ẹ jẹ́ àtúrà wà létí o èyí o kìí ṣe bàtà níbi wa Muhammad bẹ Mẹ́kà o tí ń bẹ pẹ̀lú àwọn kèfèrí tó yẹ pé àwọn kèfèrí lágbára ń bẹ fún o èyí gbà tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam fẹsẹ̀ sílùú Madina tóun náà wá di ọ̀gá àlú tó dàgbà àlú tó daláṣẹ tágbára dé tó jẹ́ pé gbogbo ẹni bá fẹ́ wá sọ́dọ̀ rẹ̀ yóò òun náà yóò wá ṣe ọmọ lábẹ́ rẹ̀ ni agbára dénú wọ́n ní gbogbo ọ̀dà ọ̀bá tí ì tẹ̀ ní lọ́wọ́ àyíbèrè ikú tó pa alágbájá lérí bẹ́ẹ̀ náà ni katilum lónìí agbára ti dé ẹ̀yin láláṣẹ ẹ̀yin lọ̀gá gbogbo àwọn kèfèrí nì wọ́n lágbára láti fèsì yín torí wípé a ti fún yín lágbára àti borí wọn. a fẹ́ kí ìṣẹ́bọ kó tún lẹ́sẹ̀ ńlẹ̀ lọ́lọ́wọ́n bá sọ fún wa lọ́lọ́wọ́n bá fi ní wayakuna ad-dinu lillah tẹ́ ẹ bá ti wá dojú ìjà kọ wọn tó já sí pé èyí tó kọ̀ tí ó gbà ẹ̀ pákó ńlẹ̀ èyí tí ó gbà ó wọnú islam pẹ̀lú yín ẹ rí wípé yẹkùnà díìn ẹ̀sìn òótọ́ alifu alam ti ń bẹ́ mí ni pé àdínù sahih lẹ́sìn gidi tí ọlọ́wọ́n bá fẹ́ òun nìkan ni ó wàá ṣẹ́kù ìṣe ìjọsìn fọlọ́hun ìgbà fọlọ́hun ìtẹ̀lé òfin ọlọ́hun ìmàlà ọlọ́run òun nìkan ni ó kúlẹ̀ òun nìkan náà ni ó sì padà wá borí tó bá ti wá dà bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ti dojú ìjà kọ wọ́n bọ́rọ̀ ó ṣe padà dànù òun náà ló sì ṣẹlẹ̀ lójú ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó dìbì wípé ànábì nílùú Madina ó jagun Badari ó jagun Uhud ó wá jagun khandak kó tó wá di wípé ànábì wa lọ ṣe suluhu hudaybiyah lẹ́yìn rẹ̀ ànábì lọ ṣe umratul qada kó tó wá di wípé ànábì wa lọ ṣe fatih Makkah tó wá fọ gbogbo gbogbo jezira àròbí ànábì fọ ọmọ tí islam wá wọbẹ̀ ìtànàbì fi á láti sin lọ o ẹ̀sìn méjì ò papọ̀ láyè yìí mọ́ o ǹjẹ́ ọlọ́wọ́n ọba tí wọ́n ń pè wá ṣàkíyèsí o àyè torí ìjàjà o ìtorí ẹ̀sìn làá ṣe ń jà ǹjẹ́ tí wọ́n bá ti ní àbáyín jà mọ́ o à ń ṣẹ̀sìn yín o àìdojú ìjà kọ ẹnìkan mọ́ ọlọ́wọ́n bá fi ní ìfà ní ń ta háó tí wọ́n bá ṣẹ́wọ́ níbi wípé wọ́n ń dojú ìjà kọ yín nígbà tẹ́ ẹ gbéjà kò wọ́n wọ́n sọ fún yín wípé ìsìláàmù tẹ́ ẹ gbé wá náà láàmọ́ bá yín ṣe àwọn òṣèbọ mọ́ ọlọ́wọ́n ọba ní fàlà ọ̀dẹ wàhánà ilà àlàvọ́ọ̀lì ní. ọ̀rọ̀ ni ìtumọ̀ rẹ̀ ni wípé ìgbójú ìjà àyè e ṣe fẹ́ nìkan àfalábòsí o ntọ́lọ́wọ́n bá sọnù kí wàá nìtumọ̀ rẹ̀ tí wọ́n bá ti ṣẹ́wọ́ ìdójú ìjà kọ́ nìkan ìwòyà ìjà pẹ̀lú ẹnìkan àwọn alábòsí nìkan lágbàáyé láyé rẹ̀ o àtọ́bá wa jẹ́ bẹ́ẹ̀ ǹjẹ́ kí ni ìtumọ̀ ayà ìtumọ̀ ayà ni wípé fẹ̀yìn ní ìjà tí wọ́n bá ṣẹ́wọ́ níbi wípé wọ́n bá yín jà ẹ̀yin náà sì ṣẹ́wọ́ ẹ má wàá lọ dojú ìjà kọ wọn gbogbo ẹnikẹ́ni inú yín tó bá wá lọ dojú ìjà kọ wọn lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣẹ́wọ́ à ah, kó wọn wípé òun da alábòsí o òun da alábòsí o ẹni bá sì ń lọ jàjàgídíjà gan òun nìkan náà lálábòsí. ẹni tí ń bẹ́ni tí ò ṣẹ́ jà òun lálábòsí. ìtumọ̀ kanu lọ́dọ̀ wọn àfa àwọn àfa tún ní faláhùn duwánù ilá àlọ́lọ́lìmí bẹ́ẹ̀ bá lọ bá wọn jà ọlọ́run ó bẹ̀yìn náà jà o ọlọ́run yóò ràn ẹni tí ó jẹ̀yìn náà níyà yóò ràn sí yín o ìjẹ́ sí pé kò ṣe kóró àyígbá létí o àyè lọ bẹ́ni tí ó ti káwọ́ òkè wípé mi ò jà o tí ni mò ń ṣe o bẹ́ẹ̀ bá lọ torí pé ẹ fẹ́ ráǹfààní kan lọ́dọ̀ rẹ̀ àbẹ́ ẹ fẹ́ ṣe jìbìtì kan lọ́dọ̀ rẹ̀ tẹ́ ẹ bá lọ ṣe ń jàǹbá ọlọ́run náà ni ó bá yín jà o lọ́lọ́run fi ń sọ fún un yí pé fálà ọ̀ǹdẹ̀wà àna ilà àràvọ́ọ̀lì mi alábòsí nìkan náà ni ó rí yíyà ọlọ́run ǹjẹ́ yín mú mi ní tá à ń pè sákèsì nípa wípé ẹ má gba ẹbọ láyè lérílẹ̀ gbogbo ìgbà táwọn olùṣẹbọ náà bá sì ti sọ fún yín wípé àṣẹbọ mọ́ tọ́lọ́wọ́n ba là ń ṣe ẹ sì gbà wọ́n gbọ́ kẹ́ ẹ sì fà wọ́n mọ́ra kẹ́ ẹ má dojú ìjà kankan kọ̀ wọ́n gbogbo ẹni bá dojú ìjà kọ̀ wọ́n nínú yín lẹ́yìn náà yóò yí ìyà ọlọ́run yóò sì rí bàbí ọlọ́run. ǹjẹ́ èyí ni abala àkọ́kọ́ nínú tẹ̀físírì wa lónìí lérí aya 192 àti 193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 àyà tí ó kàn nísìn nínú abala kejì wa tí a ń bẹ inú rẹ̀ náà ni gbólóhùn ọlọ́run tọrọ ń pé ash-shahrul haramu bish-shahril harami wal hurumatu qisas. فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا ان الله مع المتقين الشهر الحرام بالشهر الحرام اما فهم في يوابيك ايه يسوع كالفا النبي ومحمد صلى الله عليه وسلم نيبا عمرة القضاء نيبا عمرة القضاء tó ṣẹlẹ̀ ní ọdún kẹjọ tí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam jíra lọ sí ìlú madina nítorí wípé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ṣe suluhu hudaybiya pẹ̀lú àwọn ará maka ní ọdún keje nínú oṣù zulqaada ànábì wa muhammad alayhi wa sallam ló jáde ní ló gbé ara mi wípé òun lọ sílùú maka léyìí tí àwọn kèfèrí ò sì tí ì láti lọ. nígbà tí àyà sọ̀kalẹ̀ fan nábì iná fatahana laka fatahan mubina àwọn sàábé tí wàá gbọ́ látara àyà ni wípé jíjáde ànábì ìjáde wípé ọlọ́run fẹ́ lọ yọ̀ǹda máka fún ni ànábì fi jáde ló fi wá dé àyè tá à ń pè ní Hudaybiya tí àwọn kèfèrí wọn ní ànábì ò ní kọjá abẹ́ àwọn ò gbà láyè wípé kó wá sí ìlú mẹ́kà lọ́dún ní láti lè wá ṣe umra tó fẹ́ ṣe pẹ̀lú àwọn sábẹ́ rẹ̀ ànábì sire ó ti wọ aṣọ ara mi ó sì ti mú adíẹ tó mú lọ sílùú mẹ́kà ó ti mú dání lẹ́ran tó fẹ́ lọ pa tó fi lọ ṣe adíẹ fún ìlú mẹ́kà fún kaaba fáwọn aláìní ibẹ̀ tí wọ́n á jẹun ní ọ̀run tọ́ ó wá ṣẹlẹ̀ wípé àwọn kèfèrí Mákà wọ́n wá aṣòfin fún ànábì wípé ìyá ànábì ibi tó o dé nì náà ló dùn ò ní kọjá abẹ tó wà yí o tó o bá wọ Mákà ọdọọdún tí ń bọ̀ ládé gbà ọ́ láyé tá a bá sì gbà ọ́ láyè tó bá wọ Mákà òní jújọ́ mẹ́ta tó ṣe lọ tó sì jáde mẹ́ kò dùn mọ́ ànábì níbẹ̀rẹ̀ àmọ́ lọ́wọ́ bá ní gbogbo ohun tá a bá ṣe lófin tẹ̀lé wọn wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ òfin kọ́dà nínú tó dẹ́rin pani nínú òfin tí wọ́n ṣe ń jọ náà ni wípé Suhail tó wá láti lè wá bá láti lè wá kọ òfin ní pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí Aliyu ń kọ òfin òfin ìpinnu ń kọ ìpinnu tó wáyé láàrin ànábì àti àwọn kẹfẹ́rí mẹ́kà tálíù fẹ́ kọ min muhammadin rasulillah àwọn kẹfẹ́rí sọ fún wípé pa rasulillah kò mẹ́ pààrẹ kò nú ẹ̀ nítorí wípé tá a bá mọ̀ rasulillah àní dojú ìjà kọ́ ẹni tó kọ̀ fún wa ni wípé min muhammadin bin abdullah ń dá a mọ́ sínú ah kìíní ni ó ó ó ká aliyu aliyu lára ó sì ká wọn sàábẹ̀ yòókù aliyu ni mi ò ní pa ara ní pa kìíní ni rẹ torí wípé ìpinnu la fẹ́ jọ ṣe pẹ̀lú wọn gbogbo tí wọ́n bá sì ti sọ nínú ìpinnu gbogbo ẹ̀ la wọlé. ànábì ó ṣèpinnu pẹ̀lú àwọn kèfèrí lérí wípé kó padà sí maka lápadà sílùú Mọ̀dínà kò sọ́nà tí ó fi lọ sílùú maka nígbà tí ìpinnu wáyé tán àwọn sàábí ó mọ̀ kà wọ́n láyà o ó mọ̀ kà wọ́n láyà o tí wọ́n ti. Wan, ti ànábì ní kíkó wa kó lọ dú ẹran rẹ̀ tó mú dání ah, àwọn sàbẹ̀ máa kọ́ ọ níbẹ̀rẹ̀ tẹ́nìkan wọn mí kó láyé ibi tí wọ́n wà ó kọ́dà àwọn ọmọ ọ̀gbọ̀n bá wa Muhammad sọlá ọ̀rẹ́ sọ ṣàdébì ṣèjì iṣẹ́ ọlọ́run bá ní ẹlẹ́ òótọ́ ah, tó bá jòjì iṣẹ́ ọlọ́run yá ti rí tó gbọ̀gbàkúgbà rẹ̀ gbogbo ohun tó sọ kalẹ̀ yìí ìgbàkúgbà ní nọ́sẹ̀sì ọ̀rọ̀ ni. àmọ́ nàbí tí ọlọ́run bá ti fún lóye tọ́lọ́run sì ti fún ní ìmọ̀lẹ́ nípa ètò tí ọlọ́wọ́n bá ti pèsè ẹ̀ kalẹ̀ fáwọn mùsùlùmí gbọ̀nà míì gbọ̀nà yìí gbọ̀nà ìfọkànbalẹ̀. ìyàwó anábì wa muhammad sallallahu alayhi wa sallam musalama nígbà tí anábì sọ̀sọ̀sọ̀ táwọn sàábì ò dáhùn tẹ́nìkan ò dìde láti ìlọ́pàá tánàbì bínú tó wọlé ìyàwó rẹ̀ musalama ó sọ fún anábì ó ní ẹ̀ ti rí kí ló ń ṣẹlẹ̀ ah ó ní àwọn sàábé nǹkan tí ń ṣẹlẹ̀ lónìí ní agbára ẹ̀rù ń bà mí fún tí ọlọ́wọ́n bá lè ṣe pẹ̀lú wọn ìyàwó rí ìyàwó alálùbáríkà àwọn ìyàwó gidi tí wọ́n mọ kí lẹ̀kọ́ lè kọ́ ọkọ tí ó fi jáde kóònù wàhálà kóònù ìpọ́njú tó bá bọ́ sí. Si ìdínú tó fi dáa kí ọkọ fẹ́ ńlá káyì kò fẹ́ni tọrọ yé bó bá lọ fẹ́ni tí làákàyè rẹ̀ ò lè gbé àwọn ìṣẹ̀lẹ̀ onírẹ́ni bá a ṣe ṣáwúrà o kò sì tẹ́ni tó dáa jù níbi ṣáwúrà tí ó bọ́ sòótọ́ ju ìyàwó ìyàwó òótọ́ ìyàwó gidi lọ gẹ́gẹ́ bí àwọn ohun sálámà àwọn ìyàwó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọmọ sálámà ló sọ fún ànábì wípé ànábì ìmọ̀ràn tí màá gbà ọ́ ni wípé táwọn sábẹ́ wọn àfẹ́ dìde wọn àfẹ́ lọ para wọn ni ọ̀yá mo bẹ̀rẹ̀ kó o lọ sídìí ràkúnmí tí òun fà lo mọ́kà tó ti di tó di wípé ibi ni umra parí sí a sì ń láti pẹran náà ní ìyá ànábì dìde lọ mọ̀bẹ̀ kó o bẹ̀rẹ̀ sí ní dúràkúnmí rẹ̀ bá ànábì ṣe jáde tó ní ẹ bá mú akún mi ìwọ ẹ bá mú ẹ bá mú ẹ bá mú ọyá tánàbí fi gbọ́ ọbẹ̀ tó fẹ́ tó fẹ́ bẹ̀ sí nílu irẹ́ pìtìpìtì làwọn sàbẹ̀ yòókù náà à ah, ànábì mà ti ṣe èkí ládó tá à ń ṣe gbogbo ohun tó jẹ́ bẹ̀rù ó sì dè hàn ọlọ́run kó bá wa kẹ́ ìyá wa náà ìyá wa Ummu Salama báwo ni ṣe padà sílé nù lọ́dún nì nígbà wa dọjú kẹjọ ànábì wa lọ wa lọ ṣe umratul qada táwọn kan pè ní umratul qadiyya àwọn sì pè ní umratul aqdiyya tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó wà lọ san umra tèṣí qada òun ni umra tèṣí tó bẹ̀rẹ̀ tí ò parí ẹ̀ anabi wa lọ san wa lọ parí ẹ̀ nísìn ìgbà tọ́lọ̀ ń fẹ́ wá dùn àwọn sàábé nínú ló wá ń sọ fún wọn wípé aṣáhàrùl haramu bí ṣàrìl harami ṣe rántí nínú oṣù zọ̀lọ̀kọ́dà ni wọ́n dá yín padà léṣì nínú oṣù zọ̀lọ̀kọ́dà náà lẹ̀sì tún padà lọ́ọ́ ṣe umura báyìí ìdá afẹ́ pè ń ṣàkíyèsí rẹ̀ ni wípé zolokọ́dà ìkan ni nínú àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin tá a mọ̀ sí oṣù ọ̀wọ̀ nínú oṣù tí mùsùlùmí láti ṣara wọ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ ṣàbòsí ńbẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe jìbìtì ńbẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ ṣèbàjẹ́ ńbẹ̀ kèfèrí gan a ní kò gbọ́dọ̀ jagun nínú ẹ̀ ó gbọ́dọ̀ fúnṣù ní lọ́wọ́ èyí àti rí tiwọn mùsùlùmí ọlọ́run bá fi ń sọ fún wa nínú súrátì tọ́ba inna iddata shuhuri inda Allahi ithna ashara shahran fi kitabillahi yawma khalaqa as-samawati wal ard minha arba'atun hurum fala tazlimu fihinna anfusakum. àwọn oṣù mẹ́rin tá a pè lóṣù ọ̀wọ̀ yìí fala tazlimu fihinna anfusakum ẹnìkan ò gbọ́dọ̀ ṣàbùsí ẹnìkan nínú oṣù náà ni zulhijja oṣù kẹta náà ni oṣù muharram àwọn mẹ́tẹ̀ẹ̀ta sàlásà mútàtàlì yàtù tí wọ́n tẹ̀lé ra wọn nu ànábì wa ní oṣù kẹrin náà ni rọ́jàbù múdọ̀r ti ń bẹ lọ́tọ̀ lọ́hùn ǹjẹ́ pé àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí oṣù ọ̀wọ̀ ni ọlọ́run wọn sọ fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam pé ash haram bi ash haram wọn àjẹ́ ṣe ń nínú zulukọ́dà tó wà lọ ọlọ́run sẹ́yìn lẹ́sàn pẹ̀lú umra nínú oṣù muharamu mi oṣù oṣù muharamu mi oṣù ní sharul haramu mi náà ní oṣù zulukọ́dà bẹ́gẹ́ bíi tọ̀hún náà àmọ́ ẹ wá gbàlàyé ni wípé asharul haram bí sharul haram bẹ́ẹ̀ bá wa lọ bẹ́ẹ̀ nìkan bá dojú ìjà kan nínú oṣù haram ẹ̀yin náà dojú ìjà kan náà yóò fi wọn jẹ́ sí wípé èyí tí wọ́n bá ṣe fún yín láì dá nínú oṣù nínú oṣù haram bẹ́ẹ̀ nìkan bá ṣe àìdá fún ọ mọ́ àkọ́kọ́ gbéra kó o máa ní wọ́n ti ní oṣù oṣù oṣù tó bá jẹ́ oṣù oṣù ọ̀wọ̀ ká máa ṣe nǹkan kan nú ẹ̀ bẹ́ẹ̀ nìkan ṣe jàǹbá ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá kó kó kó gbóngbó tó wá fi á lù ọ àbó kójà wá bá wọn náà kójà tí nítorí wípé bọ́tà bá rí ohun ìjà lọ́wọ́ tiẹ̀ náà yóò sá àmọ́ ń gbà bá rí ọ wípé kò tiẹ̀ lè jà kò tiẹ̀ lè ní nǹkan kan ṣe òun ò fẹ́ mọ̀ wípé oṣù haram kan ni wọ́n ń tẹ̀lé o yóò jẹun yà níjẹkújẹ ni o ọlọ́wọ́n bá ní bí wọ́n bá dé wọ́n fẹ́ bá yín jà nínú oṣù haram ẹ má wo oṣù haram kan o ẹ̀yin náà ẹ̀dójú ìjà kan wọn bí wọn bá ti fóṣù náà lọ́wọ́ ẹ̀yin ẹ má torí ọ̀wọ́ oṣù kẹ́ wá fìyà jẹra yín èèyàn fún oṣù ọ̀wọ̀ ó jẹ́ khas ọlọ́wọ̀n ọba wa gbé am ó fi palẹ̀ òfin náà mọ́ ọlọ́wọ̀n ọba ni wà lọ hóró máa tún qisas gbogbo ohun tó wá jọ́wọ́ láyé gbogbo ohun tó jọ́wọ́ láyé bẹ́ẹ̀ nìkan ò bá ta fún yín ẹ mọ́ra ń já sí wípé béèyàn bá fi ọ̀wọ̀ tí ń bẹ kan tó bá fi nù yẹn yín náà fi nù. alhurumatu qisas bẹ́nìkan bó bá lọ ṣàìdá fọ́mọ làkejì rẹ̀ oko gbogbogbò ni òfin kóhun náà kó gbóngbòbò ìsọ́sùnù ǹjẹ́ bó bá ṣe ṣe ni ẹ ṣeun náà àti ṣàlàyé wa lọ nínú walakum fil qisasi hayatu àti ṣàlàyé qisasi wa lọ ní rẹpẹtẹ rẹpẹtẹ léyìí tó ti wá lọ àmọ́ hurumat gbogbo ń tá a mọ̀ ní ọ̀wọ̀ ta láti sá fún bẹ́nìkan ò bá sá fún nínú oṣù haramu ẹ má tijú ẹ ẹ má tijú ẹ ẹ ṣèbáwí tó bá yẹ fún ni nítorí nǹkan tá a bá ti pè ní nǹkan ọ̀wọ́ aláti lọ́wọ́ rẹ̀ ni bẹ́nìkan ò bá wá fún ọwọ́ lọ́wọ́ ìbáwí tí bá ń bẹ lẹ́sàn tẹ̀ ń láti ṣe fún lérí ẹ̀ ẹ̀sán fún. lọ́lọ́wọ́n bá ní fámá ní tàdá alaykum fàtàdú alayhi bimithli ma tàdá alaykum. Hmm, àlàyé ọ̀rọ̀ wá dé. nípa àwọn tó o fẹ́ gbẹ̀san lérí wípé wọ́n ṣàìdá fún ọ lérí wípé wọ́n kó nǹkan bọ̀ ọ́ lérí wípé wọ́n ní ọ́ lára ọlọ́run mi ni àlàyé ọ̀rọ̀ ń bẹ tá a gbọ́dọ̀ ṣe fún ọ nítorí pé ọmọ ènìyàn nínú àdámọ́ rẹ̀ ni wípé àbàrá kékeré la fi ń gbàbàrá ńlá là ń wí lọ́dọ̀ wa ní béèyàn bá fọwọ́ bíntí lù ọ́ òní ta ní lù yóò sì gbà wọ́n lọ́wọ́ bá ń gbè lákìsí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́wọ́n bá ní ṣe ọlọ́wọ́n bá ní ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi gbólóhùn ni má sì fi hàn án báwọn kọ́ fàmọ́ni tàdé alaykum ẹni bá kọjá àlà lérí yín tó ṣe yín ní ṣùtá tó jojú jàkọ yín tó ní lára tó kó dààmú bá yín ẹgbọ́n o ọlọ́wọ́n bá ní fàtàdù aláìhì bí mithili máa tàdá aláìkùn dédé bó ṣe ní lára ni kẹ́yìn náà kẹ́ ní lára ẹ má wàá fi bínú tàná tìjẹta ti gbogbo yìí tó ti wá lọ kẹ wá kó gbogbo rẹ̀ jọ kẹ ní ó sí ni a sì fi hàn án wípé èèyàn bá wa ṣerú ẹ̀. igi gbóngbó díẹ̀ ló fi kóbò yín ẹ wá lọ yà á ké ẹ wá lọ yọ gbogbo ohun tẹ́ ẹ lè fi jẹ́ ń yà ẹ wá bẹ̀rẹ̀ sí ní ní lára ẹ bẹ̀rẹ̀ sí ní pọ́n lójú ẹ o ọlọ́wọ́n bá ní famani itada alaykum gbogbo ẹni bá kó nira bá yín tó kọjá àlà yín pẹ̀lú ìwà tó hù fàtàdù àlẹ́yìn ibi mithili mẹ́tàdà àlẹ́kùn dèédé ìnira tó kó yín náà ni ẹ kó ẹ má sòyí ohun mọ́ nǹkan míì ẹ má wàá lọ palẹ̀ mọ́ ọ̀tá kẹ máa wá fìyà jẹ ọlọ́wọ́n ọba ń bẹ́ mi ọ wá sọ̀rọ̀ ń bẹ́ mi ìbẹ̀rù ọlọ́wọ́n ọba dọwọ́ yín o sísáfọ́ ọlọ́wọ́n ọba ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan yín o wa'lamu anna Allaha ma'al muttaqin kẹ́ẹ̀sì màmọ̀ dájú wípé tẹ́ bá ń fẹ́ kọ́lọ́wọ́n ọba kó máa bẹ ní sàkání yín kó máa bẹ ní sáìdì yín kó máa bẹ pẹ̀lú yín kó sì máa já sí wípé àtìlẹ́yìn rẹ̀ lẹ́mọ̀ rí lórí gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹgbọ́n o àfikẹ́ níbẹ̀rù ọlọ́run dọ́gbọ́n wọn bá ti sọ nínú kùránì wípé innama yataqabbalu Allahu minal muttaqin àwọn tí bá ń bẹ̀rù ọlọ́wọ́n bá nìkan lọ́wọ́n bá máa ń gba iṣẹ́ wọn nìkan náà àwọn àfáàfin ní ha tó bá já sí wípé mo mọ̀ dájú wípé ọlọ́run gba sájídà kan lóṣo nínú ohun tí mò ń kí ọkàn mi ìbá balẹ̀ nítorí pé yóò kọ̀nfàmù fún mi pé mò ń bẹnu àwọn olùbẹ̀rù rẹ̀ torí pé ọ̀wọ́n ọba yìí gbà àwọn lọ́dọ̀ ní káfẹ́ tó bá jẹ́ olùbẹ̀rù rẹ̀ ṣáwa sì bẹ̀rù ọlọ́run ọba bí. ìtànpẹ̀ ní ìbẹ̀rù ọlọ́run ni wípé mo fi ọlọ́run gbogbo tó ọlọ́run bá ṣe léèwọ̀ kó máa alárẹ̀ kó dúró àwọn tí ọlọ́run bá pa aláṣẹ rẹ̀ kó máa ṣe gbogbo ìgbà tó bá sì ṣe nǹkan kan gbọ́ lọ́wọ́ ọba síwájú ò tó ṣe máa rántí ọlọ́wọ́n ọba kó o tó dáwọ́ lé ohunkóhun wọ́n ló sì mọ bí o ti bẹ́sẹ̀ dé wọ́n ló ti mo ti bá wọn wà bàjẹ́ dé ṣé inú ìbẹ̀rù ọlọ́wọ́n ọba náà ni ìbẹ̀rù ọlọ́wọ́n ọba yìí ni ó sì fún wa ní àṣeyọrí òun ni ó sì jẹ́ rí ọ̀nà àbáyọ lórí gbogbo ohunkóhun tá a bá ń ṣe láyé nítorí gbà bá ti ń bẹ̀rù ọlọ́run ọba ó mọ̀ kún wa lọ́wọ́ yóò sì máa wà pẹ̀lú wa láyìíká yìí tí a bá ń bẹ̀. wàhálàmù ọlọ́run ọba ní ẹ mọ̀ lámọ̀dájú léyìí tí ò sí èméjì ń bẹ̀ wípé anàlọ́ha ma'al muttaqin wípé ọlọ́run ọba ń bẹ pẹ̀lú ẹni bá ń ṣe dáadáa màáyí ọlọ́run ọba nù ni kí ọlọ́run ọba kó máa bẹ pẹ̀lú ẹnì kankan wa o màáyà á sọ̀nù èyí tó jẹ́ ti àwọn olùbẹ̀rù ọlọ́run ọba lọ́tọ̀ láàrin dájú ládàáyẹn rínú tìrẹ náà bá ti ń bẹ nínú àwọn olùbẹ̀rù ọlọ́run ó mọ̀ rí àtìlẹ́yìn ọlọ́run ó sì mọ̀ rí àdóòtì ọlọ́run. àyà wa tòní òun náà ni àyà ọgọ́rùn-ún kan àti márùnléní àádọ́rin ìkànnù àwọn àyà pàtàkì nínú Suratul Baqara ni ìkànnù àyà tá a fi ṣòfin nínú Islam ni ìkànnù àyà tọ́pọ̀lọpọ̀ òfin tó ti jẹ́ yọ ni. torí pé àwọn gẹ́gẹ́ bí àyà tá a tú wá lọ nípàdé wa tó ti wá lọ lọ́hùn ọgọ́rùn kan àti méjì dín ní àádọ́rin àádọ́rùn wàlá takulu wa muhalakum bainakum bil batili wa tudlu biha ila al hukami litakulu litakulu fariqan min amwali nnasi bil ithmi wa antum ta'lamun àwọn àyà gbòǹgbò tó tóbi dáadáa nínú al-Qur'ani nínú tó já sí wípé látara rẹ̀ àwọn òfin àwọn òfin rẹpẹtẹ rẹpẹtẹ ló ń jáde làwọn fóun fíkìú lò ni wọ́n fi gbó pọ̀lọpọ̀ tíra òun fíkìú kalẹ̀ bẹ́ẹ̀ náà ni àyà ilé ìta afẹ́ mẹ́nu bà yìí tí ọlọ́wọ́ bá ń sọ fún anábì wa muhammad sallallahu alayhi wa sallam wa anfiqu fi sabilillahi wa anfiqu fi sabilillahi wọ́lá tó lè kó bí àìdí kùn ìlàtàlóka wà á sínú inna Allaha yuhibbul muhsinin. ọlọ́run ọba ní wa anfiqu fi sabilillah ẹ̀yin olówó ẹ̀yin ọlọ́lá ẹyin tí mo bùn nínú oore tí ń bẹ lọ́dọ̀ mi kó wá pẹ̀lú tí mo bùn. ìwọ tí mo bùn níyì tí mo bùn lọ́lá lo iyì rẹ fi sabilillah nítorí pé à ń fi kú kí lánàá ọlọ́wọ́n ọba ò fún wa nímọ̀ dọ́rìhun rẹ̀ kò fún wa nímọ̀ fún lù rẹ̀ àwọn àfọ̀ ń bàlágà sì ti fi yé wa wípé nígbà tí a bá ti pa mọ̀ fún lù rẹ̀ ẹni tí wọ́n ní a ṣe eré tán ní a ṣe nǹkan sí nígbà wọn bá ti ṣàdáyanrí rẹ̀ fún wa. tẹ̀síhábù náà sókó lamazhabi gbogbo ohun tí gbàyè ọ̀rọ̀ bá gbà wá ni a fi ni a lò ó fún ni a láti lò fún. ǹjẹ́ gbàtọ́ lọ́wọ́ bá ní wa á ń fi kún un ẹ máa ná kí la fẹ́ ná bó o bá lọ sọ wípé ẹ ná owó àbọ̀lótú àyà ni òtútán abiọ́lérè nǹkan yòókù tọ́lọ́wọ́n ọba ni a ná bó o bá ní a ná owó olówó nìkan ló fẹ́ dojú àyà kọ ọlọ́wọ́n ọba ò sì fẹ́ kó jẹ́ polówó nìkan ni àyà yìí dojú kọ àtolówó àtóyìn àti òṣèlú àti tálákà gbogbo ohun tí ọlọ́wọ́n bá bá fún kó wá ní kó ná. la fi ń bá bọ̀ wípé ìrẹ́ tó jẹ́ ọlọ́lá oníkápá láti lè ṣìpẹ̀ tí ọ̀rọ̀ àwọn mùsùlùmí ò fi lè kúnrẹ́gí láyè kan oníkápá àti bá aṣáájú ìlú olùdarí ìlú oníyì rẹ̀ onípò rẹ̀ ìrẹ́ ni mínísítà ìrẹ́ ni wọ́n ń gbọ́rọ̀ ẹ̀ lẹ́nu rẹ̀ ó di dandan à ń fi kú nínú ọlá tí ọlọ́wọ́n bá bù wọ́n lò fún Islam fi sabilillah lò ó sérí kíni sabilillahi ọ̀nà tí ó mú ọ dọ́dọ̀ ọlọ́run ọ̀nà sẹ̀bílì láàyè ọ̀nà tí mú ní dọ́dọ̀ ọlọ́run tán tó bọ̀ wá jẹ́ sí wípé a lè lọ títí fi lọ dọ́dọ̀ ọlọ́run nítorí kò sọ́gbọ́n ẹ̀ àmọ́ a dé ibi ìyọ́nú ọlọ́run gbogbo ẹni bá sì ti rí ìyọ́nú ọlọ́run ọba ó ti rọ́lọ́run ọba pẹ̀lú rẹ̀ ǹjẹ́ àǹfìkú fi sabilillahi ìwọ níyì lakọ́ ń bá wí tá a bá yẹ̀yàn tiẹ̀ náà tiẹ̀ tẹ̀ ìrẹ́ onípò yanjú tiẹ̀ náà ìrẹ́ olówó yanjú tiẹ̀ náà náwó tiẹ̀ náà sérí ìlànà tí mú ní lọ ọlọ́run náwó rẹ sérí ìlànà tí ó sọ ọ́ dẹni tí ọlọ́run ọba yóò yọ́nú sí. Si lẹ́ni tí ọlọ́wọ́n ọba ò gbà wọlé lẹ́ni tí ọlọ́wọ́n ọba yóò nífẹ̀ẹ́ sí. èyí tí bá ń bẹ lọ́wọ́ kó wá kọ́dà tálákà náà gan ní tí ó nà nágbára rẹ sérí ìlànà ọlọ́run tó bá rí wọn tí wọ́n bá ń ṣiṣẹ́ ọlọ́wọ́n ọba níbì kan èyí tó ní lágbára tó ní ló kún lára lọ́ọ́ náà síbẹ̀ wọ́n á ń fi kú u fi sabilillahi wala tuliqu bi aidikum ila tahluka ibi àwíládé ọlọ́wọ́n ọba ní wala tuliqu bi aidikum ẹ má lọ gbé ẹ má lọ fọwọ́ ara yín fi gbéra yín jù sínú ìparun látúlikú bí àìdí kún ń já sí pé látúlikú bí àǹfúsì kún lọ́dọ̀ àwọn apá kan àfáà torí pé ọlọ́wọ́n bá lo yá ọlọ́wọ́n bá ní wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní wípé àǹfúsì kún ni náà láti ìtú sí Yorùbá la fi pé ẹ mọ́ lọ gbéra yín jù sínú ìparun yóò jẹ́ sábàbí ìparun ni abóhun gangan nìparun ọ̀rọ̀ pọ̀ láàrin ìní. níbà ṣókí náà tààtù máa tẹ̀síwájú tí wọ́n ti di tẹ̀fsírì tí ń bọ̀ àyà yìí ń bẹnu àyà tí àwọn àáfàá tó kọ sìgá tí wọ́n ní sìgá haramu ni àyà yìí ń bẹ àyà yìí náà ni àyà tí wọ́n dì mú gbẹ̀ngbẹ̀ng ní wípé ọlọ́wọ́n bá ní kí ni. Ayya wala tulqu bi aidikum ila tahluka nítorí wípé gbogbo stọ́dì tí wọ́n ṣe nípa sìgá ní pé gbogbo ẹni bá mú tó bá mú débi tí ó mú dé yóò ba mùdùmúdùnú rẹ̀ jẹ́ yóò bẹ̀dọ̀ rẹ̀ jẹ́ gbogbo ọ̀nùfún rẹ̀ yóò dúdú gbogbo inú rẹ̀ yóò dúdú so yóò wá tètè para kó láyé ǹjẹ́ gbogbo ohun tí ó bá ti máa wá mú ni panrẹ́kò láyé à ń gbọ́dọ̀ jìnnà sí èyí ń jẹ́ kan nínú tí a lè mẹ́nubà lọ́lá àsìkò tó bá ti di ìpàdé wa tí ń bọ̀ á túmọ̀ tẹ̀síwájú lérí àyà yìí lọ́lá pàtàkì tó jẹ́ nínú alukur'an àti lọ́lá ọ̀pọ̀lọpọ̀ ìtumọ̀ tí ó di àyà yìí tí ó kó sínú ọlọ́wọ́n ọba ọba àlékeọlá yóò fi gbígbà dídún àṣe ẹnìkọ̀ọ̀kan wa lọ́ṣọ̀ọ́ o a ní fọwọ́ ara wa fi ṣera wa o a sì ní fọwọ́ ara wa fi kó ìnira bára wa o gbígbàdúrà lọ́sàn-án lóru yóò mọ̀ bẹ pẹ̀lú wa gbogbo àwọn tí wọ́n ń ṣe àbójútó iléeṣẹ́ yìí pàtàkì jùlọ pdg wa abdulrasaq àríkọ̀ṣe ọlọ́wọ́n ọba yóò bá wa ṣàlékún ìkẹ́ rẹ̀ yóò bá wa ṣàlékún àrísìkí ẹ̀ lílọ bíbọ̀ rẹ̀ oore ni ó máa jẹ́ o ìlọsíwájú ni ó máa jẹ́ o ọlá àti tóbi ọlọ́run ǹjẹ́ ọlọ́run ọba tó kó wa tó ní kí a rí tẹ̀síìrì tó tọjọ́ òní ṣe ọlọ́run jẹ́ àtúnṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ gbogbo wa tẹ́mi àti yín tàtó fi máa pàdé ẹ máa bẹ nínú àlàáfíà ẹ máa bẹ lórí ire ẹ máa bẹ nínú oríire ẹ sì máa bẹ nínú ìkẹ́ àrísì kí n kó máa lé sí àlùbáríkà yín kó máa pọ̀ sí subhanakallahumma bihamdik nashalala ilaha illa anta نستغفرك ونتوب الله أكبر الله أكبر الله أكبر